عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم عند أطفنا الله عليكم إكرام ورحمة الله أبو محمد صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال أبا حديث أبدو يا عائشة يوم لا يونس النبي صلى الله عليه وسلم فقد من محمد قال عندي رفع القلم عن الثلاثة أتقول لجيتي أفيكم كان يتابعكم iṣẹ́ ọmọ ènìyàn kalẹ̀ wọ́n ti gbé gègé náà sókè ṣàdáàṣà àwọn mẹ́ta kan. عن الناعم حتى يستيقظ kòtò ètè kó sùn lọ títí tí ó fi jí wà ní sọgbẹ́yò ṣàtà yàkùbà wọ́n ní gbé kó fún ọmọ kékeré tí ó fi dàgbà ìyẹn pé tí fi bàlágà. على مجنون حتى يعقل أو يفيق láti gbé في tó bá jẹ́ wèrè títí ìṣe أحمد الاربع إلا تبسي وصححه الحاكم وأخرجه ابن حبان ṣàbíkò yìí ó ń sàlàyé nípa ọ̀rọ̀ tọ́láàkù náà ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kà yìí ni wọ́n lè kọ obìnrin lẹ̀ pàtàkì jùlọ ẹni tí ilẹ̀ rẹ̀ ilẹ̀ yìí tó lọ́dẹ rí wọ́n sọ fún ìyàwó rẹ̀ pé èéfì ọmọ tó bá wú nígbẹ̀gbẹ̀rún àníkà fún pé tó kọ omi kalẹ̀ bẹ́ẹ̀ni tó sùn lójú ọmọ rẹ̀ kò máa sọ pé òun ìfi ọmọ ìfi ọmọ máa lọ lágbájá máa lọ lẹ́yìn àní kọ kalẹ̀ àti ọmọ kékeré náà àwọn mẹ́kúta yìí ó ti nìkáwò nìkan gbogbo tí wọ́n bá ṣe sọ̀rọ̀ nìkan wọ́n lọ́wọ́ tó ara àlẹ́ nìkan. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك السلام عليكم káfọ̀ ní ẹran ìgbẹ́ ọ̀run wọ̀ jẹ́. lára ń tọ́lọ̀ bá sílẹ̀ pọ̀ fún wa níbi jẹ́ rẹ̀ ó náà ní ẹran ìgbẹ́ jíjẹ. àwọn táwọn kúrò àwọ àwùjọ àti bára wa yìí ìjẹ́ àwọn tí wọ́n ń dẹ̀gbẹ́ lólu ta wà yìí tí wọ́n nímọ̀ nípa ẹ̀kọ́ tí ṣẹ̀rí àgbélé ìgbẹ̀dìdẹ̀. Tọ́ba ti wo, tọ́ba rẹ̀ pé áà wọ́n ní mọ̀ nípa rẹ̀. Kọ́dà àgùlàbíyà ọ̀pọ̀lọpọ̀ wọn nípa nípa rẹ̀. Ṣé irú bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́? Bọ́sù lọ́dọ̀ wá ń yàyà, àwọn àbájá máa ń ta àwọn àgbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹni sẹ́ni gbẹ́ gan-an, àwọn tó ń pẹ́ sẹ́ńdẹ̀gbẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ní sẹ́ńdẹ̀ mọ́ra gan-an ó lágbára díẹ̀. Gẹ́gẹ́ ti ṣe ẹlòmíì gan bájà rẹ bá mú tí ó lẹ́kọ̀ọ́ bá yá lóyún àbí ó tẹ̀ ti kú láàyè so síbẹ̀ ọlọ́run bá jìnnà sí àwùjọ táwa ó dáa kí ìwé jìnnà sí ní jíjẹ àyàfi tí mo bá máa pe náà mo ti pa náà ti pa ẹran gbẹ́ yìí abẹ́rẹ́ tó pa ẹran gbẹ́ yìí ah mùsùlùmí mùsùlùmí dáadáa ni àwọn ẹ̀kọ́ sí ìsìlámù gbé kalẹ̀ nípa ìgbẹ́ dídẹ yóò yóò pé ọlọ́run tààrà àbí sọ̀rọ̀ àbúrò àìkú sáà ọ̀dùnà. ẹlẹ́dẹ́ tó bá kúrú mọ́tò wọn kàn dún náà ni nílùú yìí kọ́ àwọn ẹran màálù ń lómi gan ẹlẹ́màjẹ́ o ẹlẹ́màjẹ́ ń lómi o àmọ́ ń lọ lápẹ̀júwe àtàgbègbè rẹ̀ síwájú sí èyí tó ń ni pé kódà wọ́n lófin wọ́n lófin us nílé àwọn ilẹ̀ Yorùbá gan wọn nígbà kẹ́kẹ́ sí mùsùlùmí ọdún ẹran ní àwọn ló bá jẹ́ ìsọ̀tún pa ẹ̀sùn àwọn eléyìí ni eléyìí ni nǹkan tí gẹ́gẹ́ bí ìjọmọ̀ ìbé ènìyàn ni ẹni tó bá ṣe ewé ẹ̀ kọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ mọ̀ tó dé kí wọ́n ṣe ó kàn sí ilẹ̀ dàní so àwọn akérò pé nǹkan báyìí máa ń wáyé àwọn agbẹ́ fẹ́kùnmọ́ rẹ̀ ṣẹ́gẹ́dẹ́ ṣe tó káàgbé fẹ́kùnmọ́ rẹ̀ lé gbogbo ẹran tí wọ́n jẹ́ ẹran nílùú báyìí èyí ò wọlé rárá ẹ bọ̀ wá náà ẹ ní mọ́sálásí tí wọ́n kọ́ lẹ́pẹ̀ẹ́ tó kọ́ ẹ̀ńsúnà ni wọ́n bẹ̀rẹ̀ mọ́sálásí ẹ̀ńbídíà ẹ̀ńbẹ̀rẹ̀ mọ́sálásí ẹ̀ńsúnà wọ́n á ní fàǹfà wọ́n á bèèrè lọ́pẹ́ta lọ fún mọ́sálásí fún wọ́n á dá mùsùlùmí ayé lòun kọ́ fún àwọn ìtumọ̀ wọn jẹ́ nípa pé a ah, sọ́kàn àrùn lọ́kọ̀ fún ah, kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mùsùlùmí ayé ló kọ́ fún. sọ́kàn ní àwọn kiri kan bẹ́ẹ̀ kí ìwà wà fẹ́ẹ́ rí bí àwọ̀ àwọn kí nìyẹn sì ti ń bẹ lára rẹ pẹ́ ẹni tí ìbá ṣe mùsùlùmí ẹni tí ìbá ṣe alùsùn náà ìbálò wa pẹ̀lú ẹ̀ ló fẹ́ máa sọ́gbọ́ pé àgbà pé mùsùlùmí ni láwọn bá lò wa pẹ̀lú ẹ̀ nígbà tó wá pé alùsùn náà nìkan náà kọ́ mọ́sáàtì fún àwọn mùsùlùmí kún kọ́ sáwọn èsì àwọn èsì mùsùlùmí ni ẹgbẹ́ ti ti mùsùlùmí là kọ́ mọ́sáàtì fún ibi tí ẹnu gbé but ó lè wá kó ìdúgbò ló kọ́ mọ́sáàtì sún náà sí ni ó lè wá gbé agbára rẹ̀ yóò gbélé ẹ́ èyí kí wọ́n tún ní aláàrẹ kan sáfìdí wáyé tán kò ní dùkú máa bẹ̀rù lẹ́yìn bá mọ́ lákòójú òde ṣe mọ́sálásí àwà ní ti mùsùlùmí ayé náà kọ̀ fún ẹni tán kọ́ lọ́hùn mùsùlùmí ayé lóru kọ̀ fún àmọ́ ní àyè àwọn tọ́lọ̀ fi sára kóso rẹ̀ ń sún náà ni gẹ́gẹ́ ti ṣe káwá rẹ̀ ń tíyèsí sún náà kó wa kí nǹkan kò ní lálẹ̀ àwé ní lálẹ̀ ni èyí tá a bá sọ tí ó bá tẹ lọ́rùn yóò kàn wíjẹ náà ni àáfọ̀ láì gbọ́ wíjẹ àmọ́ kò ní tó lópin ọgbọ́n ìmọ̀ mi tọ́ sí ikú tẹ́tẹ́ tẹ́lẹ̀ sí kò yà ní wá àyínmọ́ náà ni tí wàá ní ti gbòòrò àwọn òkè bẹ́ẹ̀ kan jẹ́ ń pápẹ́ sọ pé àwọn àlùsùn lọ kọ́ fún mùsùlùmí là kó mọ́sálásí fún tí wàá ní ti kí wọ́n kí wọ́n sọ bá wọn ó ti láwọn àtọ̀mọ̀ tó lágbára pé àwọn àríkù ṣe kọ́lọ́kù tàmọ́ náà wà. Àwọn ti dábìtẹ́bí láì náà kọ́ àwọn náà dá mẹ́ tí wọ́n lè ṣe àkọyẹ kan jẹ wọ́n ń pa láti ṣe àwọn ní kí wọ́n gbìyànjú kí wọ́n ní sẹ́kọ̀ agbára sẹ́kẹ̀tì sí ìṣòro ká agbára bó ti yẹ kó ní gbogbo mọ́ṣáláṣí náà nù ẹni tó bá kọ́ra òun láti sẹ́kẹ̀ ìpìlẹ̀ rẹ̀ gan-an àwọn india gan-an kọ́ tí wọ́n lè ṣe nípa yẹ kó kánkó yẹn ìmọ̀mù ẹni tó kó rá ẹni yẹn ní súnmọ́ lẹ̀ kan yẹn bọ̀tìgbà tí ò ti mẹ́ tí yìí èyí tó á jẹun láti ń sún náà náà kí n kí arúgbó ní agbákan tó sọ náà kó a tún wọn lẹ̀ pé ẹ̀yẹ jẹ́ ẹ̀yẹ súnà ẹ̀yẹ jẹ́ ìmáàmù ẹ̀yẹ bíbí àyè náà ẹ̀yẹ jẹ́ náà ìbí àhà ẹ̀yẹ nǹkọ́ tí wàá ní fi kọ́dà ìmáàmù lè wo àwọn bíbí àná kó máa fún àwọn kankan mọ́sálásí ẹ̀yẹ jẹ́ mọ́ ádínú tí wàá ní fi kọ́dà olè òkúta tí bá kí irun ìwọ náà wá kí olè ikú wá kí ẹgbẹ́ ti sìn bọ̀ títà ń pè ní cycle agbára tí wàá ní tí bẹ́ẹ̀ mọ́sálásí ó aláwọn ni mùsùlùmí àwọn kan ní mùsùlùmí àwọn ní ìfọ̀kànbalẹ̀ wà pé wọ́n lo mọ́sálásí bí olúwa ti ká lo mọ́sálásí bí ọlọ́run bá tó dá mọ́sálásí ó ní mẹ́jọ ká lò ká máa gbé agbára fún bídíà wọ́n lè máa lò ló ń bẹ̀ ká máa lò lo mọ́sálásí ni ẹgbẹ́ ti àwọn àkúlù káwọn ń ṣe yìí ẹ́ àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ni àbí ká máa pariwo mẹ́ kán láwọn ṣe díkèrè àwọn kan tí ó kàn lè jẹ́ láì fi sí alẹ́ torí ẹ̀ kí agbára ẹ̀ mọ̀ sí lọ́wọ́ náà náà nígbà àbúrò sọ. وعليكم السلام ورحمة الله Àwọn kọ́dà kó jẹ́ kí mùsùlùmí ló pa àlejẹ́ náà ni bàtà bá ti rí àwọn ìròyìn sálábì sallallahu alaihi wasallam tó pàdánù ló sọ pé ìròyìn bá rí bá lára báyìí ẹ má jẹ ìròyìn tó bá lára yẹ báyìí ẹ má jẹ mùsùlùmí kùnú kó rẹ pé wòlíì ló ló pa ilé ẹni bẹ́ẹ̀ àlejẹ́. lórí ní fún ọkọ̀ tó ń lórí àǹfààní àti omi ìdájọ́ tí ìṣẹ̀dá gbé fún tó fi yàtọ̀ sí àwọn ẹran tí wọ́n lè yọ̀ dàn. káwọn rẹ̀ nìkan máa bẹ̀rẹ̀ pé kí ni ìgbìmọ̀ ti bẹ́ẹ̀ ṣé ẹ̀yọ́ ló wà lè gbé òfin kalẹ̀ kì í ti dandan ni kó fi rìn ká mọ ẹ̀ṣẹ́tìmọ̀ tó wà mẹ́ka tó ṣe. omi ń bẹ́ẹ̀ látara anú rẹ̀ abẹ́ká mà omi ń bẹ́ òfẹ́ká mà ṣùgbọ́n níbi kò níbi ká mà ni. òun ló fi jẹ pé ẹnìkan bẹ́ẹ̀ lọ́wọ́ Aisha radiyallahu ta'ala anha àti ló dé nígbà tí obìnrin ti haidọ̀ ẹni kó dá ààrẹ padà kó má dá irun padà ṣúgbà ní ṣe ìgbẹ́ náà sí nígbà sí òfòrí àníwọ̀ ni wọ́n bèèrè lọ́ba àti tí kọ̀ wárí jèrè àwọn ní ọlọ́run wọn tó máa ń yiri oṣù náà àdánábí òfin bá tánà bíi agbáyé tánà bíi tánà bíi báyìí èkí ní ègbí tó bá lé àmà èyí tó wà ń bẹ̀ tó bá lé àmà tánà bíi mo sọ ọ̀bọ̀n ìṣiṣọ́ ìṣọ́ láàfíà kọ̀láàsì wallahu ta'ala àlàbí sọ àbù níparí àwọn ọmọ kékeré wọn lọmọ kékeré ní bẹ ó nílàka yìí gan ó sì lóye ó sì gbọ́n ṣé alẹ́ gbé kùmù ẹ̀ ti bàlágà ti gbọ̀n báyìí tí o bá ti bàlágà ó gbà tí mo bá bàlágà kan tó ti báyìí fún ó gbà tí mo bá bàlágà kan tó ti rèé kan tó ti báyìí fún pé ah, dáadáa rèé akọ àìdáa rèé akọ. شو بعد والله تعالى عصام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته